sí àánú wa pẹ̀lú wípé ó sì wá ní mùsùlùmí oríire ńlá ni ẹ̀sìn ara rọ̀ lápẹjú ẹni sí àìmọ̀ kan àìsàn sáàdọ̀ báyẹ̀ àìsàn kí ẹ mọ́ mọ́ máa rẹ̀ rí àìsàn àìnígbàdọ́ sana jika kaya kaya ni kau berlatih. Kau berlatih. Masa aku ni, saya dah tak ada. Eh. Dia nak. ndị ń jẹ́ kí gbòòrò wọn ni mọ́tòmọ́tò ìbá máa pè ní mọ́tòmọ́tò máa máa pè ní dáàrú máa èwo ló burú jù nínú àti kíbù àmọ̀sán yìí gbẹ̀mí. báàbù àìkébọ̀ báàbù tá a ti fẹ́ kẹ́kọ̀ọ́ nípa aburú tí ń bẹ fún kéèyàn jẹ onígáàrà onímọ̀tòmọ̀tò aburú tí ń bẹ fún. Abdullahi bin bin al

ní wọ́n ti ní àrùn ìbáàdíà ara òkú mi ló bá dé ó nígbà tó dé àlejò tó bá tó sì já ó ń wọ aṣọ ṣẹ́yìn tí yẹn bá wọ aṣọ tán tó wá gbé mi ìlémọ́lẹ̀ bí agbádá tá a máa wà mí kò ní jùgbà ó dàbí àbáyá tí mo máa ń wọlé kọ̀ọ̀kan jùgbà náà nìyẹn tí ó bá bá wọ aṣọ tán wà ká wá gbé aṣọ mi ìlémọ́.

ó fi dúró síbi orí ànábì sọlá ìdúró ànábì lórí mi gẹ́gẹ́ lẹsẹ àgbọ̀ntàn gánà ìdúró lẹ́yìn lórí. wàkọ́ iná sọ àpéwà kan máa gbọ́ ní sọ fún àwọn sàhábà níbo ní sì ànábì oníná sọ ìbàkù anábìrin tọ́lọ̀ wọn sí ọ̀rẹ́ yín bí ọjọ́ ibi tẹ̀lé bá fún yìrìdù àyìnlábẹ̀ àkúlà paris gbogbo àwọn tí wọ́n jẹ́ akin tí wọ́n jẹ́ bọ́lá yín sọ́ra ìròjé àwọn tí wọ́n bọ́lá yín ẹ̀rì kí paris yìrìdù àyìnlábẹ̀ àkúlà paris síbi ní paris ṣé bó ṣe wà lọ́dọ̀ ọ̀hún náà nìyẹn ẹjọ́ bó ṣe wà náà wáyà mí nìyẹn Faris ibn Faris ìtumọ̀ rẹ̀ ní kí ṣé ẹni Faris òun ni ẹṣin ẹṣin Faris yẹn bá ti ní Faris lèyìn ẹni tí wọ́n gun ẹṣin ẹni tí wọ́n sì kí ń gun ẹṣin àbẹ́ni tó bá jẹ́ ọlọ́lá ó dà nílẹ̀ Yorùbá náà bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀ àwọn ọba àwọn èèyàn ńláńlá ní ìdẹ́sùn bẹ́sùn ọ̀tí ẹ̀pọ̀ láyé má lọ títí àwọn ẹṣin ọlọ́yẹ náà ti wà àwọn náà wọ́n máa ń mú Rolls ẹṣin ní mànàkà ẹṣin tó jẹ́ ẹṣin lọ sí ẹgbẹ́ ní wà àwọn yóò tó kú bọ̀ lójọjọ bíbá gbẹgbẹ ní gbígbé ẹ̀jẹ̀ ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n tí èrè ẹ̀jẹ̀ yìí ní ìrọ̀ bẹ́ẹ̀. láàrin ẹni wọn tó máa lánà ọwọ́ àgbọ̀ wọ́n ti dákọ̀ ní ìlú ní dákọ̀ rẹ̀ ẹ máa jẹ́ ọ̀gá tí ń sọ̀rọ̀ nígbà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn dẹsùdẹsù tí wọ́n jẹ́ ọlọ́lá tí wọ́n jẹ́ ọmọ a ti yà ويرفع كل راعي من راع àwọn tí wọ́n wá jẹ́ darandaran ẹ̀yìn àti mọ́rọ́ àwọn èèyàn tí máa daran àbójútó a máa fi wọ̀ wọ́n àwọn darandaran àwọn lọ́wọ́ afẹ́ gbéga wá sí status àwọn yẹn ìdí ń sọ ní pé nínú ẹ̀kọ́ tá à ń jẹun kó àwọn àti dáhùn ààrẹ tó ń ṣe ó fẹ́ máa sọ fún ayé pé àtọlọ́lá olówó akẹgbẹ́ ni wọ́n níwájú ọlọ́run ìgbìyànjú pé ẹnì kí wọ́n fi lọ ìgbàgbọ́ àdìpayọ ọlọ́run nínú àkẹrọ ọmọkùnrin ń dẹrọ sí i. ẹ má gbàgbé àkọlé báàbù táǹkà yìí kí ló àkọlé báàbù àìkébù. tí wọ́n wá ń sọ pé àmì láàrin wa ṣé ọmọ tó ń tó wá gbogbo aṣọ tó dójú ẹ̀ wá ìjọba ẹ̀ ń pẹ́ jókòó sáàrin ìwà kankan náà. wà á rẹ sọ àwọn ọmọ ọlọ́lá bí wọ́n gbogbo ó ẹ̀rọ máa ń rí pé ara nǹkan tí òní jáwọn kan wá bá wa tó mọ̀ ṣọ́láṣí mo máa ń rántí ẹnìkan lè ní nǹkan ti wà wọ́n ju ọlọ́run sí ọlọ́run bá ṣàkóyè ẹnìkan lọ bá wípé kódà ẹni wọn ní islamic studies ló ní western world ẹgbẹ́ bá ṣe islamic studies àfáà lòun náà wà graduate islamic studies ṣùgbọ́n lọ́nà tí wàá kẹ lọ́nà mi ní sọ̀rọ̀ àti kẹ lọ́nà ti kẹ tán. ìwà wa mọ́ṣáláṣí ó kí wọn ìwà mọ́ṣáláṣí. àwọn tí wọn máa lọ ọ̀dọ̀ rẹ̀ ní wọn ṣe kí nìkan ẹnì kan wà lọ rẹ̀ káàkiri ẹ̀yin náà máa wá mọ́ṣáláṣí à ah! ah! ní àmì tó súnmọ́ sáà pẹ̀lú àwọn àbọ̀wà mẹ́rin.

báwọn àkájọ ẹ̀rọ nínú lẹ́rìn ní pé bí mọ́ṣáláṣí ti wà tó ládùúgbò àwọn mùsùlùmí kan bẹ ládùúgbò yìí rẹ̀ tó lọ́lẹ̀ mọ́ṣáláṣí rẹ̀ tó ṣe rẹ̀ ó wà sẹ́ẹ̀mà sẹ́ẹ̀gbàgbà ó wà ó ó wà nínú àwọn tí wọ́n yẹra àwọn bí ẹni pé ó dà fáwọn ìyẹn ni pé lẹ́fù tàwọn ojúlẹ́fù àwọn ilé ìlọ́yìn. káàtì ìwà èmi kílẹ̀rí àwọn ẹlẹ́gbùgbà èmi ìwà rẹ̀ ẹgbẹ́ mi èyí lẹ́gbù ẹ̀ ẹgbẹ́ àti ẹgbọ́n mi lẹ́gbù mi èyí lẹ́gbù nìyẹn ẹni tó wá rí fún lẹ́nu tó ń jápá ni ọlọ́run sì wọ́n láyé tó bẹ̀rẹ̀ mọ́ kí ó fi jẹ́ mọ́ wá sí ìdánwò. èyí ni ọmọ fún ara rẹ̀ nígbà wò kó dà ìyẹn ni ọ̀rọ̀ respect ara rẹ̀ tó bá dúró wa ìṣe wa mọ́ṣáláṣí tó pọ̀ ládùúgbò yìí náà mọ́ṣáláṣí la wà yìí mọ́ṣáláṣí ló ń sàlẹ̀ mọ́ṣáláṣí tó mọ̀ lẹ́yìn wa ayé ẹ̀kọ́ ni nìkan tó lò rẹ pé lẹ́yìn nàìjíríà tó nípa àríyá rẹ̀ dẹ̀rù mọ́ṣáláṣí náà sàlẹ̀ bí a tó lọ báyìí náà mọ́ṣáláṣí bí nígbà tí ẹ̀wọ̀n pé àwọn òní wọn bá àwọn yẹn kí wọn wá ń nínú ilé tí wọn bá dé ẹlẹ́wọ̀n mi ni à bí ìwọ́n tí wọ́n ń jà lójú ayé máa fi ń jẹ́ lójú lóòótọ́ o ayé ó burú gan ọlọ́run sọ wọn wà ládùúgbò ṣe ẹ wá ní àwọn tó ní ìtàn àwọn ẹni ní ìlú kẹkẹ owó oṣù náà wọn gbà ṣàìtọ́ ọ̀nà fẹ́ gbépo ní àìsí àbí ọ̀nà lẹ́sẹ̀ sí ìjọra ẹni lójú sọ̀mí ẹlòmíì gbogbo nǹkan ẹlòmíì ẹni tí ń jọ lójú kò tó kàn kà sí nìkan ìrọ̀pá láyé àti gbọ́ǹgà sílẹ̀ kan tí mo sọ pé gbọ́ǹgà sílẹ̀ kan mo gbà lérò ṣàjọra rẹ lójú nìkan mi tẹ́lẹ̀ mi bá wọ ìgbà yóò rìn ní ìgbà tẹ́yìn òsì ní ayé pé àwọn òògùn ni wọ́n bá ń Ipe tiwa náà nínú ayé ọlọ́run ló jókòó wa. ó rà nígbà Muhammad sallallahu alaihi wasallam pé ó ń gbàgbé àwọn tí wọ́n jẹ́ lọ́lá tí wọ́n jẹ́ lówó dáhùn ó wá ń rí sàwọn tí wọn jẹ́ nǹkan kan wá sí lẹ́bùn nítorí pé ẹ̀kọ́ ti ń wọn ni pé ẹni ọlọ́lá jù nínú wọn ebe ahụ ilela ndụ ime anya àdìpáyọ ọlọ́run kìí ṣe àjẹsí àwọn aṣọ ńlá àti ìmọ̀ ẹgbẹ́ ìgbà tó sọ̀rọ̀ yìí pé bí ti bá àrẹ́jì rẹ̀ nínú sọ ṣe níbi ọwọ́ sẹ́wọ̀n pé aṣọ tí wọ́n máa ń gbélé ibi ti parí ara wọn sàlẹ̀ báyìí anábì wá dì í anábì ní àlà yá kí ẹ kojú rárá àárọ̀ àlẹ́ bá sàmọ́ ńlá yà aṣọ tó wọ̀ yìí bí mi ṣe rí arábìnrin ọ̀rọ̀ alẹ́ kàlí bá sàmúlò laya a so bolu da wọ̀ kí ni ìjọba sọ bẹ́ẹ̀ kí ni ìjọba sọ ha mi láìpẹ́ kí ni ìdí àárín lọ́wọ́ tẹnìkan pé ìwọ ní àríèrè fún àlẹ́bí sọ́lọ́ láwọn ilé wa lọ sí àwọn ìjọba aṣọ aláàrin yẹn aṣọ àwọn tó ń pé wọn ní nípìnlẹ̀ kan wájú ọlọ ṣùgbọ́n ṣé láńgbèjà náà nìyẹn tó lè àgbẹ̀ ẹ̀ dáhùn ọjọ́ sáré kọ̀ ọ̀gbìn fún wa kí ìṣàjọrò lè má ní wà áhàlà lè dà nìkà wà á nà dáríkà láàyè náà fún ṣèkímà wà ya níjọ́ mi ìyá le ó ma sí wípé èèyàn fi ń túmọ̀ ṣe dáwà ó túmọ̀ sí wípé èèyàn ló ráhùnmá láti ṣe dáwà tá a gbọ́ nǹkan tí mo sọ yẹn wa ọ̀rọ̀ táwọn méjì sọ yẹn torí gíráfítì nǹkan tó kó sí i jọ́lẹ́sìn ní wípé ta lèèyàn ó àpláì rẹ̀ pẹ̀lú yẹn mọ̀ bọ́ọ̀ ṣe odò yẹn máa

ṣùgbọ́n na bá ṣe rí pé á ah, nítorí lè rẹ́pù ẹni yìí lélẹ̀ wọn na yàn àdọ́tì kì í ṣe gbogbo ìgbà ní dáríyà máa kúnlẹ̀ ṣoṣooṣo káàkiri torí pọ́fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn tí kì í bá ṣe ọlá súnà nínú nǹkan tó yẹ pé ìṣesí àwọn afá àwùjọ kò ní jẹ́ kó wù yẹn láti fẹ́ jà fún. ìdáhùn yẹn ti bẹ̀rù báyìí òun ló àwọn tẹ́lá rẹ̀ lómi tí bá ń sọ̀rọ̀ òṣèlú báyìí ojú sì máa tì í tí bá ń sọ̀rọ̀ àwọn olóṣèlú ẹ̀rù bá àwọn olóṣèlú lọ náà lọ́dọ̀ rẹ̀ torí pé gbogbo lọ́wọ́ náà ni àbíkálẹ̀ fún yín pẹ̀ yóò yàn wọ́n ayọ́fẹ́ bọ́ sódì ọjà ń yọ ọjà ń yọ ọdún gbèsè lọ́pọ̀lọpọ̀ wọn ẹ̀jẹ̀ ní ìrìn ẹ̀jẹ̀ lọ wọ́n wà lákàn wọn tọrọ owó káàkiri tọrọ ọmọ káàkiri yọ àpò àsọsọrù ẹn kì í jẹ ọ̀rá ìdí òróró aṣọ tó bá tóbi yóò mú kó tẹ̀sùn bá ká ìdí pàkópàkó tí wọ́n ṣépè báwọn tó bá di kéré pé ń bá àwọn bẹ̀rù jẹ. ìdí ìfanìkú wọn ní kéré bí ẹgbẹ́ kéré kí ẹgbẹ́ náà tó wá nígbà tó má ní sí ọwọ́ tí wọ́n máa ṣe ọlọ́run ṣe dáadáa fún wa ṣàánú ọ. ìgbà tá ànábì sọ bẹ́ẹ̀ tán sallallahu alaihi wa alihi wasallam. sọlá bọ́ọ̀rẹ̀ lẹ́yìn náà ànábì wa sọ pé inna nabiyyallahi Nuhan ànábì ọlọ́run ànábì wa nù lọ́mọ ṣáàbọ̀ ọ̀tún ẹ̀kọ́ kan mẹ́mẹ́ ẹ̀ sáré lè sáré ju ẹ̀kọ́ yẹn ìkẹ́ kan mẹ́mẹ́ ẹ̀kọ́ tó lágbára sáré lè yọ ní ẹ̀rọ oṣù. ọmọbìnrin rẹ̀ bò ṣé ẹjọ́ bómi lọ́gbẹ́ ọmọbìnrin ọkùnrin yìí wọn nìkan. ìbá máa jàmbá ṣé ẹ

tí ò bá mójútó ìlànà táwọn òbí rẹ̀ bá fi ẹsẹ̀ rẹ̀ lé ọ̀nà rẹ̀ tó bá pẹ̀lú ọmọ èṣù nípò ara ni. ti ìtàn ọdún náà sọ dáadáa ń bẹ̀rẹ̀ nípa àti ń gbé bẹ̀ bọ̀. oríṣi àárọ̀ ní náà á máa rọ̀ mú máa ọmọ ilé ìfọ́ bá dàgbà yóò ẹjọ́ wa bẹ́ẹ̀ kó parun bá ara rẹ̀ kó sọ̀rọ̀ so rẹ̀. sọ̀rọ̀ ìgbà tí mo rò fẹ́ o sọ fún ọmọ rẹ̀ ọmọkùnrin tó ti nínú ọ̀tà nínú ọ̀tà mẹ́rin lọ́mọ tí wọ́n fi ti sára ìwà náà ìkan náà lọ́yà ń tọ́yà sí ara ìrìn àti sọ̀hádìsì náà wà fi yọ anábìrin náà fún ní ọmọ mìíràn ó lọ wá sọ fún ọmọ rẹ̀ ó ní ìyẹn kan sùn alẹ́ ìtàlẹ̀ wàsíyà mo fẹ́ sọ wàsíyà mo fẹ́ sọ àsọtẹ́lẹ̀ ìwáyà mi ní kọ́ sùn alẹ́ ìtàlẹ̀ wàsíyà mo fẹ́ sọ àsọtẹ́lẹ̀ tó ṣe pé ìwọ nìkan mo fẹ́ bá sọ̀rọ̀. tàbí wọn fẹ́ sọ àsọtẹ́lẹ̀ tí ò ní gùn púpọ̀ fún ọ torí kò lè bá a dìde mọ́lẹ̀ sáàjọ mi wà lẹ́yìn máa gbé wá wípé tí wọn náà bá jẹrá mi ìgbà hmm, àgbà ti gbé ikú tí ń bọ̀ ọlọ́run tó gbowó dàgbà ó ha àmúrùka bìtìmọ̀tà yìí mo ya pa ọ́ ka nǹkan méjì wá àyàmáta àlùfùmọ̀tà yìí màá sì pọ̀ fún ẹ nípa nǹkan méjì eme máa ha bí ẹjẹ mẹ́rin ó ní àmúrùka bìlá ma ìlọ̀wà mo ń pa ọ́ láṣẹ pé kó mójútó eléyìí tó túmọ̀ sí wípé kò sẹ́ni kan tó ní ẹ̀kọ́ sí ìjọsìn àfi ọlọ́run wa àlọ́rọ̀ nǹkan tuntun. Torí ayé ní sàmàwádìí ẹ̀sàbọ̀. Torí pé gbogbo sọ́mà méjèèjì. Wọ́n àròbí ní sọ́mà àti gbogbo ilẹ̀ méjèèjì. Lẹ́yìn oúnjẹ àti ìfà kan. Tá a bá gbé skéèlì kalẹ̀ báyìí. Tá a bá gbé wọn sí orí abala kan wàwúdì àti láìra ìrọ̀lọ́hún kéèké fà tá a gbé láìra ìrọ̀lọ́hún náà sí abala mi làárọ̀ bẹ àti mìkìlì láìra ìrọ̀lọ́hún wíì tiẹ̀ yóò ju sọ́mà àtìlẹ̀ sọ́mà méjèèjì àtìlẹ̀ méjèèjì torí wípé e nǹkan kan tó bẹ̀ tí tóbi pẹ̀lú ọ̀rọ̀ sálàyé wòjé ẹ máa ń hadithu àlùbíkọ́kọ̀ọ́. فلا يدخل فلا يدخل مع اسم الله شيء إذا كان لي مو بل وقال وقال من المتابعة شان تعلمون بل وراء أن السماوات السبع هي بسمع من جعت الأرض كل حلقة مبعاد كما بعد أجد بي ورقابات إذا تبارا جي حلقة شو عنه لا عن تعليق

yóò kan halkọ̀ ẹ̀ bó ti jẹ́ níwò láàrin yóò tàbí yóò jẹ́ kó sẹ́ sókè wà ẹ látọ̀ máa tẹ̀lé mi. láì láì lọ́wọ́ ó wá wá nìkan mi kù lọ́wọ́ ha sọ gbogbo nǹkan tọ́lọ̀ wọn bá dá ní fi eléyìí ṣe ìbára pọ̀lọ̀ ìtumọ̀ rẹ̀ ni ìbáàdà gbogbo nǹkan tó túmọ̀ sí pé tó bá fẹ́ tọ́lọ̀ wọn ó yọrù ṣe dáadáa kí ló mọ̀ nípa láàyè láàyè ọ̀la àti sùhánù lọ́yìn ọ̀sán. Ẹgbà bí ha yóò zákò kó lè ṣẹyẹ, ó ní gbogbo tẹ́ẹ̀rí tí ń bẹ̀yẹ, òun lọ́wọ́ bá fi ṣe sábà bí ìjẹ̀bú fún wọn tí wọ́n túmọ̀ sí pé tí ìgbà fẹ́ kí á sì pé èèyàn pọ̀ kó sì máa lékún sí kéèyàn mójútó bí máa sọ àgbàjọ́lọ́gbì àti gbogbo àdùkárò ìjẹnìyà orin tí ń bẹ ń di àdùkárò kọ̀wé kọ̀wé pàápàá àwọn àdùkárò tẹ́lẹ̀sẹ̀ ńlẹ̀ kí ṣe ṣe fí o ṣe fí kí ṣe jẹ́ àràbò tàmáyé o. kìí ṣe lílé bá dé o ó mà ti wú sí táìmù àwọn èèyàn láyé ayé wọn wá tá epo wọn kàn ń fàfà tó parí ayé ọ̀tá epo èyí ló fi jẹ́jẹ́ pé ó rí pé gbogbo wọn níbi ògùn ní ẹni ń dà á síbẹ̀ ibi ògùn ní ògùn lẹ́sàn pẹ̀lú àwọn aláàfáà ni wọn àwọn ọmọdé kẹ́rin ẹ̀sìn. ẹ dákun ṣé kùránì dákun òkété òkú obodo pé ìyẹn wà ní ẹ̀fẹ́ ẹ̀sùn ló ń tó ní òkú ẹ̀fọ́ ń jó kété yìí kété ní kùránì láti bẹ̀rẹ̀ náà ẹbí kẹ̀kẹ́ ní kò sókè débẹ̀ ọ̀yà ọ̀làmù ìsìláàmù bí wọn kọ́ ọmọ lọ́ba títa ni ń pẹ́ láwọn aláǹgbá láti rí pọ́n ọmọ mi láti jọ ló ti dárúgbó kò rí láti rí pọ́n láti fi hàn wáyé ọ̀mà ọlọ́run sàánú. wọ́n lè já ọ̀dà ọlọ́run ṣe dáadáa fún wa. pé nǹkan méjì tó pàṣẹ rẹ̀ ẹ wá máa gbọ́ ọ. anábìwá náà alẹ́ ìṣọ́lá ọ̀rọ̀ sọ̀rọ̀. ló wá ń sọ fún ọmọ rẹ̀ wípé wà àlùbáàkà á lè ṣe kí wàkébọ̀ ó pa aláṣẹ láàrin àhẹlọ àti ní àtàrò ìrántí ọlọ́run akọ wípé ìbáàdà tó mójútó ìbáàdà tí ó mọ ṣe tí ó fi ṣàwúrí ìtajà wọn láwọn àwọn wá tajà nǹkan pé ìdèrè ọjà ṣọ́ọ̀bù síbi tó bá náà kó wà sàtẹ́jìkì dáadáa bó o sì rọ ẹrọ pé ní gbogbo àwọn máa ń sọ báyìí àìlówó lọ́wọ́ òbí àbọ̀dá ọlọ́ọ̀dọ̀ mi láṣẹ. àwọn afẹ́fẹ́ ń bẹ pé pé ìfẹ́ máa sọ torí mọ̀mọ́ tó bá ti sọ nìsí àwọn míì ṣáájú rẹ̀. àwọn afẹ́fẹ́ ń bẹ kò sí ìlú gbàdúgbò wáyé ní ìmọ̀ ìtàwọn ẹ̀gbẹ́ ìrọ̀lọ́dọ̀ gbogbo àwọn ìyàwó àwọn èèyàn adájọ́ pé ó kàn tajà kan náà ní wọn fẹ́ wà this week presenting this week gbogbo wọn náà ti da látẹ gbogbo ṣọ́ọ̀bù àtẹ àtẹ àtẹ àtẹ àtẹ nínú àtẹ léde àìwá ilé ẹgbẹ́ tí ìfìdí ń gbẹlẹ bí wọn ní ṣe jẹ ọkùnrin bí wọn gbẹ bí ẹgbẹ́ tí bá bẹ̀rẹ̀ rẹ̀ láti gbogbo àdúgbò yìí ó mọ wàrà mo máa mi ní sọ ìjọba rẹ wọn rí i ó rí i pé ah. Ìjáàbùrú ni àwọn ẹgbẹ́ wa lè sọ ọ́. Yóò wá fún ọ ní obìnrin tó bá yẹ wíwú. Bọ́lá ìwà ni ọlọ́run wá òun kàkéde tó ah, ń ká ọlọ́run. Àìdí àgbẹ̀ ẹ̀sẹ̀ wọn ni wọ́n gbèdé ẹ̀sẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni sọ̀tún sí ìṣọ̀tún. Àwọn ọmọ ti gbógbó pé ọgbà rẹ̀ wà rẹ̀ ẹjẹ́ bá wọ́rọ̀ environment tí yẹn bá wà kí ó dúró nta ń tà òun náà ní ń tà ẹ ẹ gbẹ̀ka àjọmọ́ tí owó mọ́ra ma lọ́wọ́ ni ẹni ọgbọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ òun ló ń jẹ bàbá mi kí ojú wa fi ń kàrún á máa da ó ti di bàtẹ́ńdélé bàtẹ́ńdélé ìwọ kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan kan ṣé ẹ bìlíìbù pé tí ẹnìkan bá wá fàbí wà tó bá mọ àkàrà dìgbò tó lè jẹ àkàrà ẹlẹ́nu méje tó lè máa bọ́ síbi orí ìdáná lọ́mọ tàbí òníta lè ṣe lẹ́sẹ̀ lẹ́ta tí òru rẹ̀ dùn ọ̀kọ́kọ́ jẹ́ agbádùn láti mo jẹ àkàrà ẹlẹ́fọ́n jẹ́ ń dẹ́ka mo jẹ́ ìyàwó mi yóò fi owó di gbogbo owó ìjàkadà. e ìdáhùn ló sẹ́yìn ní mọ́bọ̀ mọ́ra rẹ̀ rẹ̀ yóò tó ṣùgbọ́n eré ìgbé ètò lọ́sọ̀ akáyọ̀ wípé jọba jẹ̀gbẹ̀sẹ̀ ní àkáwá báyìí àkáwá dáadáa lọ́wọ́ jẹ gbogbo ìlú tí ó gbọ́ fọ́ọ̀rọ̀ tó tètè sí inú ẹ má jà tẹ̀ra àwọn àjẹjọ́ ta báyìí olómi ọjà ta tí ì ẹlòmíì tí òfin jẹ̀kọ́ ó ṣẹlá búrẹ́dì ìdí òfin ni wọ́n gbé ta wọ́n rò pé àpá ilé yé lọ a bá dé tán àwọn rèé ní ẹ̀ èrè gan ọgọ́lọ́mọ àtàdé ẹ má ṣùgbọ́n àwọn àìjẹ́ àgbẹ̀ gidi jẹ́ ẹgbẹ́ ìbá ní owó èèyàn jẹ wọn láti mú ìgbésẹ̀ wà èèyàn jẹ èèyàn jẹ ẹ̀rọ ló sọ ọlọ́wọ́ bá dùn àwọn náà wẹ́rẹ́ àníháàkì àmì ṣínkì pẹ̀lú mo wá ń kọ̀ fún ẹ ẹ̀bọ mo bá wọn débẹ̀ o mọ́bà àwọn débi ẹbọ wà ìkébọ̀ àti kẹ́mi àti mọ̀tòmọ̀tò àti jíjọ rẹ̀ ní lójú àti kí wọ́n àgàpá wọ́n yọ mọ̀tòmọ̀tò. ṣe nígbà tá a ní fi sọ́ba nígbà sàbẹ̀ náà ti gbà tí ń jẹ́ ṣéèkì ṣùgbọ́n kí ń jẹ́ kí burú. tí ó bá sọ̀rọ̀ kíbúrú ó ní àwọn àkẹ́kẹ́ tá àkọ́kọ́ rò ẹ̀rọ àwọn dọ́gbìn ìbáwọn sàbí ń bèèrè. ya Rasulullah ìwà àbí ní pèlìtì tó máa dúró nípa àbúlá ìbọn àwọn ọmọ sọ̀rọ̀ àwọn pèlà lọ́wọ́ yẹn ṣàkà. Ó ní ya Rasulullah ó ní hẹ́ẹ̀dà ṣe é pé kọ́lá náà tó ní ẹ̀wọ́n ní ń jẹ́ kí búrú kí ló gbà lérò ṣé ohun tó ń sọ ni wípé ẹ̀rù pé ẹrù yẹn nígbà tó wá sọ́dọ̀ ọ̀rọ̀ ọwọ́ júbà wá ìwáyà ní gbogbo júbà yẹn méjì ìbáàjì ní gbogbo gbogbo àárí rẹ̀ wíwá ìlú sásọ tẹ́lẹ̀ nínú ọ̀wá ìrẹ́ kọ̀ fún wa wípé ká máa هي أن يكون لأحدنا حلة سبوة يلبسها síkà ní aṣọ tó a bá wọ sọpẹ́ sọpẹ́ wọn bí aṣọ ní ìlú àdáda àti ká wọ aṣọ tó fáàn ṣé ìwẹ̀ ń sọ wípé mo tó mo tó ní ṣe bá ń sọ yẹn yìí wa alábìlẹ̀ là rárá ìṣẹ̀lẹ̀ ok tó túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn kì í ṣe torí pé ní ẹ̀kọ́ aṣọ tó dà wá èyí tó ń wọ̀ lè jẹ́ aṣọ tó jẹ́ haram tó sì túmọ̀ sí pé wọ́n sọ pé nìkan ní gáàrú lẹ́ni pé wọ́n sọ tó dà Islam ọ̀tà kù ọlọ́run ọba wa ó rẹ̀ wà ní gbogbo tó dà lọ ó sì fẹ́ràn ká máa sọ̀sọ̀ tí ọba arúgbó aṣọ mọ́ yìí mẹ́sì láti rí èrè ògùn síwára. bó wà lọ́gbẹ́ tó wọ́n sọ pé dàpọ̀ ráyé sá rárá aráyé ráyé sá náà ni wọ́n lọ́ba ti sọ̀rọ̀ fún yàn ó fẹ́ẹ́ ní onípa orí rẹ̀ lára kí àwa tá ń ṣe tá à ń ṣẹṣẹ mi ká máa gbìyànjú àti máa fi dáadáa tọ́lọ̀ ń ṣe fún wa encouragement ni tọ́lọ̀ láti ṣe nínú ṣe bẹ́ẹ̀ yóò máa discourage àwọn míì láti ṣe pé ẹ má ti ṣe yorùbá ẹgbẹ́ mi mo nsọ ń sọ mo ti sọ rí bí wọ́n bá lọ gbà èmi èyí máa lọ bá tí bá nà ara tó dáhùn àwọn ọmọ wa náà ní àwọn ọmọ èsì wàhálà kì í ṣe pé ara ti torí owó ní àwọn ọmọ èsì wàhálà wà lọ́ọ̀rì ẹni dábàá wọn pé àfà ẹ mú sọ̀rọ̀ tẹ

yóò sọ sí ìwọ ọmọ òun sàrà. Ìjọba lórí ìlú ẹ̀kọ́ wọ́n ní kan wà á ń yàtọ̀ ní àhàdínà nàlárí hasana tààlà. Síta bá wọ sọ pé káwá wọ bàbá tó fáàn. Tó ṣe pé láwọn máa ń ṣe ọ̀tárí hasana tí ó kún bàtà yẹn náà fún wa fáàn. Tí èèyàn ló ti pọ̀ jù kí àdébì ń sọ. Ṣé ẹ̀ máa ń pín tí èèyàn bá wọ aṣọ tó dáa? tí ẹ bá wọ bàtà tó dá owó bàtà náà jọ wọ aṣọ lẹ́gbà mi ṣe owó bàtà jọ wọ aṣọ mi lọ ìjọ kejì lọ aṣọ èyí ṣe gbogbo bàtà náà ìyẹn wọn ní gbogbo ọdún mẹ́ta àbí méjì àbí mẹ́ta náà mo ti yàgò ká ní mo fẹ́ páàmù ká ní ìṣe páàmù ní oṣù mú àdé ní ilé ìmọ̀ ilẹ̀ ẹ lónìí one thirty five thousand mo ló ti dà sílẹ̀ náà ní wọn fi tẹ̀ ìṣèlú ilẹ̀ mo ti kú ọmọ ẹ̀ nọ́mbà thirty five ọ̀wọ́ o ṣùgbọ́n ẹ jẹ́ kí mo mú gbà fún àwọn tí wọ́n ti rà ilé àwọn àbọ̀ àwọn ọ̀dọ̀ àti àwọn ọ̀gá àrùn two fifty three hundred ṣùgbọ́n ọlọ́run fi àwọn bàtà yọ̀ ń kẹ́ ó ní mo ti one thirty five over twenty àtẹ̀rẹ̀pẹ̀lẹ̀ ẹni yóò bá wà láti dídí bẹ́ẹ̀ ó lè rà èmi náà lè rà á lọ́dọ̀ bá wò láti dídí bẹ́ẹ̀ ṣùgbọ́n ń gbà lórí. ṣé kẹ́rì kan nu wa wọ́n ní bàtà tó dáa tí ọkùnrin náà tó rà ṣé ìlú ó pè ní gbogbo ohun lẹ́gbọ̀n ṣáà máa sọ̀rọ̀ lọ́dọ̀ nílá ọ̀pọ̀ ó dáa kí èèyàn gbẹ́sìn yìí pọ̀ àgbọ́yé pọ̀ láwùjọ wa dàgbọ́yé lọ o kí mo pè àgbọ́yé ó pọ̀ ju àgbọ́yé lọ o ọ̀rọ̀ ní fi àjẹ́ àwọn sàájú kú dáa púpọ̀ ó máa wà curious wọn ò fẹ́ kí nǹkan kan àfẹ́ ti ayé àwọn kan àti lẹ́yìn nǹkan àfẹ́ ti àjẹ́ àmà ọ̀pọ̀lọpọ̀ nítorí pé òun wá ìkẹ́ àmà tí ń kú bá ayé rẹ̀ e owó tí kéèyàn kó bá ayé ìyàn mú ojú tó ayé ẹ̀ dáadáa dáyẹ̀ tó dáa ìgbẹ́jẹ́ bá ń ṣe tọ́jẹ́ àláàlì wọ́n náà gbájúmọ́ táyé mọ́ ti àfẹ́ kàlkìámà rẹ̀ ló gbé kàlkìámà lọ́wọ́ nígbà bá sọ fún ọ pé fún ọmọ wáyé ara ẹ̀rọ ní ta òun náà wáyé òbí tó fi ọ wáyé lọ yóò wáyé mọ́ ọ̀la òdodo ọ̀rọ̀ ni ó ṣùgbọ́n má wà ní o.

ọlọ́run bò wá láṣìírí o mọ́tò tó dáa ká mọ́tò tó dáa o bá sì ní mọ́tò bá bò kọ́ ọ̀rá ọ̀kadà tó dáa àyàn náà bí ní tàbí búṣọ́ yóò máa kọ́ ọmọ nàìjíríà wọn lè tìtìtìtì wọ́n mọ̀ fọwọ́ sí i. ní ọ̀rọ̀ àkójọ rẹ o gbọ́dọ̀ bí ó bí ẹ̀mí. nígbà tí ẹ bá ń lọ láàrin ìdílé ẹgbẹ́ tí màá ṣe lè kú bí ọmọ yìí.

oji di tó bá ṣe pàjára jù bá ń lọ sí o mo sáré pẹ̀lú tírélà ìwọ́n dágbára rẹ bá jù bẹ́ẹ̀ lọ mọ́ ara rẹ léwu wọ́n wá máa ti káàkiri ti káàkiri ti ti gbogbo ilé epo ti ṣe wọn ju bọ ọmọ ńlẹ wá ńlẹ wá ńlẹ kí lè ha àwọn èèyàn lè kú níbi ọ̀rọ̀ ilé ní ọ̀dọ̀ wa nígbà tí wọn bí lọ sí lẹ́yìn ti kọ́lé ẹgbẹ́ ìjísọ ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ bẹ́ẹ̀ lọ́kọ́ wa ló ń sọ fídíò mi lórí báyìí kò ní fẹ́ gbọ́dọ̀ lọ parí tó bẹ̀rẹ̀ lẹ́yìn kan nínú wa ti dín kíní kan sáàjì náà kò sí nìkan dáyé pọ̀ lórí lórí sìmẹ́ntì sìmẹ́ntì wọ́n máa lè rìn pẹ́ ìgbà wọn bá ti kan sìmẹ́ǹtì kò ní kú ní sí onílé náà yóò wá gbé ọ̀kadà wá lálẹ́ lèyí lè ṣe àìbáyé ẹlòmíì jùlọ gbé sìmẹ́ǹtì. ẹgbẹ́ kan lọ́kọ́ sìmẹ́ǹtì dídídídídídídídí àbí yóò lè gbé oníbúlẹ̀sì àbí àbí ìgbàlá yìí ìgbàgbà wọn di wọn. ṣé ká ní nǹkan àgùn nílé ànábì yìí pè ní mọ́tòmọ́tò ọlọ́run bò wá láṣẹ ní ohun àbí àwọn ọgbà tí mo ti gbà ní ṣe lọ ẹgbà lówó mọ́tò ọ̀rá mọ́tò ṣé ra ọ̀tẹ̀ ẹ̀rọ ara mọ́tò lẹ́sẹ̀ bá a ló lọ́wọ́ iṣẹ́ wa ló jọ mọ́ ó sì dúró pàrọ̀nà rẹ àbí yẹpẹrẹ ayé àwọn tí wọ́n fi ni wọ́n tó sáájú ìpìlẹ̀ àbáyé àbáyé náà alihamudulilayi àwọn èèyàn tó yẹ dáa ẹ bẹ̀rù kí wọ́n máa ní ẹ ẹ ẹ ẹ ẹ bàbá sàánú rẹ lọ́mọ sí aláwọ̀ sótọ́ ọlọ́wọ́ aláṣìírí mọ́tò tó dáa tó lọ́yẹ ara orí ilé ayé lànà bí pé ní ẹ̀ṣẹ̀ mọ́tòmọ́tò ilé àwọn tàbí tó ń bèèrè ìdáhùn bá anábì lè sọ́lọ́ láàlẹ́ wà lọ́sọ́lá kí ló sọ àrẹ́bì níyà bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ nǹkan àgbọ̀n sọ bọ́ọ̀ bá lọ́wọ́ nǹkan àgbọ̀n lọ́wọ́ rà bí ọba lówó ju kẹ̀kẹ́ lọ kẹ̀kẹ́ náà ni ó máa gùn ká o ẹsọsáìsì tó wà mí ó sọ̀rọ̀ bí ọba débi máa ṣe ń kura máṣíìnì agbára mọ́tò bá yọra mọ́tò tó dáa mọ́tò tó dáa yọra tó dáa gbogbo ọlọ́run ó bò láṣìírí irinṣẹ́ mọ́tò kéèyàn ní kí omi ọmọ ní mọ́tò. gbogbo wa ti mọ̀ wá ń ṣe káàkiri lórí ti mọ̀ sí nígbà máa wọ àdáwọ̀ kò ní ní táìmù kankan wọn wà níjọba tó dúró àwọn pé náà ta ọ̀nà jẹ́jẹ́ ní ìwọ̀n ni ọjọ́ pọ̀ wọ́n wọ́n tó káàkiri ọlọ́run ló lásìkò. bẹ́ẹ̀ kọ́ wọ́n ní àṣàrò lẹ́nu iṣẹ́ òun ilẹ̀ ọ̀dà síkà wá ní àwọn ọ̀rẹ́ tó mọ̀ nípò tì wá tó lọ gbà lérò wípé kí lọ́dún báyìí lọ́ ń ṣùgbà wa tí èèyàn ló fi wá dán mọ́tòmọ́tò lọ́bìn ní là bẹ̀rẹ̀ tó àṣìgbẹ́ ní ẹ̀sìn wọn ni kí èèyàn máa nítorí bẹ́ẹ̀ nìkan lọ ra mọ́tò ó fi ràn ayé rárá ọwọ́ ọ̀gbẹ́sì yé ni o tó sáà ti mọ̀ dánápò ayé o wọ́n máa lọ yáwó báńkì ayé o yorùbá láyé ni pé ó bá ti ka kọ́ra mọ́nà kan ẹ̀rẹ̀ lẹ́yìn ilé mọ́nà ló ti kọ́ ní ọ̀rọ̀ amọ́tò kí lọ́kàn ní ìdákọ́ ní gbé kí lọ́kàn wọ́. ẹja gbé wọn ẹja ni wọn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ bá fẹ́ kọ́ lọ́wọ́ ìgbà tí wọ́n á béèrè gbígbẹ̀ ṣé èdè kí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni ordinary èèyàn máa ń rò pé mo gbogbo rẹ̀ èwo ni kí ní gbogbo ẹ̀ wá ta pápápá kìkì ẹ̀gẹ́ kí ní ìrànlẹ̀ àkọọ́rẹ́ ti pọ̀ jù jáde àrú ti pọ̀ jù tó nìkan ló wà láyé tẹ́ ẹ bá lo pẹ̀fíìmù lásán inú ọ̀gbẹ́ lòun níjọ adágún pẹ̀fíìmù gbọ́dọ̀ tó nìkan ló wà láyé wá kọjá mi kan láàrin ìṣẹ́jú márùn-ún ẹ ti mọ gbòòrò ni kí wà ní wàhálà yìí rẹ̀ ìgbà tó ń dín ta à ń gbòòrò bàtọ́tẹ̀ rẹ̀ gbóná òórùn rẹ̀ ìfẹ́ rẹ̀ náà da àdúgbò láàmú ó ṣe mọ̀ sọ yìí. àwọn àtẹ́ńdà kan sọ pé àwọn onígbò àwọn ọmọ nìka àwọn ọmọ wàrà tó ní káńdà kan ó lómi ìlú ẹ̀ sí ní òye wọn ó sì ní òye wọn gbogbo ń táwa máa ta lè máa rò pé yẹn ṣe táàbù òpó nígbà lára bìbí dàpọ̀ yìí tó ni àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti bà nẹ́bí lẹ́yìn láàlá làbí mi sọ sí ìlú là là là ṣùgbọ́n ohun tí wọ́n sọ pé ní kékeré ní ní ọmọ wa rẹ̀ dáadáa tí o fẹ́ lẹ́wọ̀n amọ́tò nígbà onídàá nínú tọ́lọ́gbà fún mọ́tò ń sìn kí ló yọ̀ọ̀ta rẹ̀ tó ń fún mọ́tò lọ́nà máa lé mọ́tò kiri lórí àwọn ọmọ onírin adípọ́pọ́ lọ́nà tó ń fún mọ́tò mọ́tò tó ń ìlú. torí ìgbà wa tún fẹ́ràn láti mọ̀ dé o tí wà ní àwọn ọmọ mi pé pé ní mọ́tò ọ̀dà tí wàá fẹ́ ra mọ́tò ẹ̀kọ́ tí o ti kọ́ kí ló ti mà tọ́kọ́ kẹ́kọ̀ọ́ kọ́ ya ní náà ohun tó máa lé mọ́tò kí o ọlọ́run sàkọ́ ìgbà tó rí bá àwọn sàbí wa ní fámìlì kìbò tó bá ibẹ̀ kí gẹ̀ẹ́gẹ̀ẹ́ làwọn kìbò. Nígbà Muhammad sallallahu ó ní dáńpẹ̀ ní mo tó mọ̀ tó ní sáfáhù alhàm sáfáhù alhàm lọ́wọ́dù wàgọ́mùsù ìrìnàṣì ẹjẹ sáré ka ọ̀rọ̀ kan mú rẹ̀ sáfáhù alhàm wà gọ́mùsù ìrìnàṣì ah ó yẹ kí n káàbí tí ọ̀rọ̀ tí mo yẹn wà tí màá ti wá rí nípa ìṣàlàyé rẹ̀ fún ẹ máa rántí hadith kan ẹ máa rántí ìwáyà mi tó sọ pé bọ̀là kí n lè kí n rọ ní bákọ̀rù ìṣá sẹ́dọ̀ ní hadith yìí ṣe ìwáyà mi láwọn ọmọ mi sọ pé bọ́m̀pù náà nípa èdè bọ́m̀sù àti sì tẹ̀wà mọ́ èyí tí wọ́n ń pè ní mọ́tòmọ́tò ó ní pé kéèyàn lódodo kọ́ mọ́tò ìgbà kíní ìjọ rẹ̀ lójú rẹ̀ tó gbà kó o tóbi gbogbo àfa àgbọ̀mìyé àti máa fi ojú rí náà wọ̀nyí kó o má yìí pé ọlọ́run bá ṣe orí fẹ́mi ní àgbọ̀n rẹ̀ tó o tẹ̀lé gbogbo tí ọlọ́run bá tó láyé ga tó bá ṣe fún ọ mọ̀ wípé ó ń dà àwọn lọ sọ ṣùgbọ́n máa dúpẹ́ lórí orí ọlọ́run pé ọlọ́run ṣàánú ṣùgbọ́n kan wá rí pé ọlọ́run ọba ti kí ọ ẹlòmíì jẹ́ nǹkan kan mọ́ lẹ́yìn rẹ ọmọdémọdé kí wọ́n wá sọ fún ká rí pé ọlọ́run ọba sọ nígbà náà ìjọba ọba ìlú ilé ṣe yẹn ọmọdémọdé ẹ̀wọ̀n bí ẹ̀dá wá rí o ọmọdémọdé bí ẹ̀ bá ti lódodo tó pọ̀ dodo lọ́jẹ̀ tó pọ̀ dodo lọ́gbọ̀n. torí òdodo bí àbá lèèyàn tẹ̀lé orí èèyàn pinnu ohun tó ń tó. tí àbá fi lóun gbọ́n ẹlòmíì ọ̀gbọ́n yorùbá náà ní àjọ ni torí pé mo tó mo tó àwọn àlàyé kọ̀ọ̀kan táwọn ṣe lórí ṣàdíìsì á sọ fún bá di dọ́gbọ̀n jù. ṣùgbọ́n mo rò pé ẹnu wọn bá ìtumọ̀ rẹ̀ tá a sọ yẹn ti mọ فله صلاة الجبل جبل إذا شكل بفضلة هذا وصلى الله على محمد وآله وسلم ẹnu ọsùn ibi náà láti kírun ẹja kírun káàkiri bí ẹyìn ẹyìn kan tó ṣe kọ mọ Yes,